Good afternoon. I'm Mrs. Tolulo. I'm Chief Mrs. Tolulo Pẹ́ẹ́dẹ́ka. Kí ni à ń pè ní gèlè? Gèlè jẹ́ ohun tó dáa fún obìnrin láti máa fi sí orí. Ó dáa láti fi bo orí kí wọ́n lè mọ̀ pé oge ta ti ń ṣe láti ayé àtijọ́ ni. Gèlè dùn wé. Wọ́n ní ẹni tó bá wé gèlè tí ó ẹ̀tẹ́ tí ó gbégélé akọ́kọ́ mọ ẹ̀ tó wégélé tó bá wo gbogbo àwa ta wégélé sí wàá rí pé láti orí dé ìsàlẹ̀ òun là bá mu ní ayé àwọn màmá wa gèlè yìí òun la máa ń wé abálọ́wọ́ wọn ni a dẹ̀ máa ń fi sílẹ̀ náà ni àádọ́ fi lé ọmọ lọ́wọ́ a tún ní gèlè oríṣiríṣi a ní ajọ òkè a ní tego a ní gèlè scarf a ní gèlè kọ̀bán a ní gèlè oríṣiríṣiríṣi ni ètò àbá fẹ́ òun la máa wé lọ ṣùgbọ́n ṣá ìgbádùn ẹ̀ ni pé ká wé gèlè tá a bá ń lọ sóde ó da ó bá obìnrin mu obìnrin tó bá wà tó jẹ́ pé ó wà nílé ọkọ àti etí ò sí nílé ọkọ ó da ni a lè máa lọ sí ṣọ́ọ̀ṣì ká má wé gèlè a lè máa lọ sí mọ́ṣáláṣí ká má borí wa gèlè yìí ni oge obìnrin tí ó dára fún wa mo rò pé gbogbo wa à mọ̀ pé gèlè dáa láti máa wé ìwọ gan pàápàá máa wé gèlè sí orí rẹ. So I'm not a big fan of gele, but you can have your big gele, your small gele, your really big gele, and any gele is bokolo. <laughs> Orúkọ mi ni Alájà Shifao Ayalifel láti ilẹ̀ Ṣàró. Àgèlè wíwé nílùú wa ẹ̀yẹ ló jẹ́ fún obìnrin lákọ̀ọ́kọ́ tí èèyàn bá wọṣọ tí ò wé gèlè á láti fi sórí tí ò bá fi sórí kí adé ẹ kò tí ì múra tán gèlè máa ń bù nínú wa gèlè dẹ̀ tún máa ń gbẹ wa wa jáde gèlè tún jẹ́ eh? bí spiritual ìpètè obìnrin bá fẹ́ ṣe àdúrà kò borí so fún Yorùbá gèlè ẹwà ló jẹ́ fún wa lọ́jọ́kọ́jọ́ torí ẹ̀ láti sọ pé kọ́ mi ní alájà Yétúndé Ajíbóyè pàtàkì gèlè wíwé yìí àti àwọn aṣọ ìbílẹ̀ yìí ó ń jẹ́ kí ó ń gbé ẹwà wa jáde ó tún lè ó tún máa jẹ́ kí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àwọn kéékèèké kan mọ̀ yìí pé ẹ pàtàkì ni àwọn aṣọ ìbílẹ̀ yìí pàtàkì ni gèlè wíwé nítorí kọ́ṣọ̀ wa ni a lè fẹ́ kó parun nítorí ẹ̀ náà la ṣe gbé lárugẹ kódà táwọn ọmọ wa tó ń bọ̀ wọ́n á lè mọ̀ pé nǹkan gidi ni àwọn nǹkan ẹ̀ṣọ́ wa yìí bó ṣe rí nìyẹn. àdùkẹ́ òjò gèlè jẹ́ ohun pàtàkì fún ọmọ yorùbá gidi kí nìdí tó fi jẹ́ ohun pàtàkì tí ọmọ yorùbá bá ti wé gèlè kó dẹ̀ lu ẹ̀ṣọ́ kí gèlè ti wà lórí ẹ̀ wọ́n ti mọ̀ pé ọmọ obìnrin rere lélẹ́yìí wọ́n á ti fi máa hàn pé ìyàwó ilé ni ó sì jẹ́ obìnrin gidi nítorí náà ni ògèlè ṣe jẹ́ ògèlè ṣe jẹ́ ohun gidi ohun ẹ̀ṣọ́ fún àwọn obìnrin lórílẹ̀‐èdè Yorùbá iyì ńlá ni ẹ̀ṣọ́ máa ń fún obìnrin pàtàkì obìnrin tó bá ti lo lẹ̀kẹ̀ tó bá ti lo lẹ̀kẹ̀ wọ́n á ti mọ̀ pé obìnrin gidi ni ó ti wà ní obìnrin ó ti ń bá àwọn lọ́bọ̀lọ́bọ̀ sọ̀rọ̀ ó ti jẹ́ olóyè ó ti jẹ́yàn pàtàkì láwùjọ tìtorí ẹ̀ tó bá ti rí tó bá ti rí lẹ̀kẹ̀ lára obìnrin tí ẹ̀ṣọ́ pé lára obìnrin wọ́n ti wọ́n ti máa mọ̀ ká ah, obìnrin gidi lélẹ́yìí o obìnrin tó da tó dẹ̀ lẹ́sẹ̀ tó ní ìdílé yìí ó ti máa ń fi hàn lára wa tẹ̀ṣọ́ bá ti pé lára obìnrin. ẹ ká sùn wá o orúkọ mi ni Mọ́dúpẹ́ ah, máa ń fi comfortable máa ń fi special lágbo àwọn èèyàn ńlá ńlá inú mi máa ń dùn pé òwe gèlè ó máa ń jẹ́ kí wọ́n look different. Ah, àwọn èèyàn máa ń wò mí máa ń pọ́nyàn lé máa ṣàpọ́ léèyàn inú jẹ́ máa ń dùn lọ́pọ̀lọpọ̀. Ah, ó dáa kóbìnrin máa ṣoge o ẹwà ní oge obìnrin obìnrin gbọ́dọ̀ máa ṣoge kó máa jáde tán dáadáa kò síwèé bóbìnrin bá ṣe múra àwọn èèyàn máa rí ẹ wọ́n máa pọ́n ilé àti ibẹ̀ kó máa ń fúnyàn ní connection oríṣiríṣi láti meet àwọn èèyàn gidi nípa business nípa other things so many things. a máa ṣe ìyàwó tí yín lọ láìpẹ́ nínú ọ̀la ńlá bẹ́ẹ̀ bá ti rẹ́ mọ́ mọ́ àyílẹ̀ ẹ̀ ńlá fi ta àwọn. I àyìnbó I fíìmù àyẹnàdé ẹ lè jọ mọ pẹ́lá. Let me mother come in.